Hausa ne. Hausa ne. Kai ba Hausa ne. Hausa ne. Yeah. ground no going back yorùbá nation no going back ọ̀nà abẹ́òkúta no going back yorùbá nation no going back no going back no going back yìí yorùbá nation no going back ẹ máa wo crowd ẹ máa wo crowd ó ti ṣe é ṣe ẹ máa wo crowd àwọn ah, gbé wàláì yorùbá nation ó ti ṣe é ṣe ó ti dúró Ìgbòho ṣà ikú bàbá dámíṣẹ́ tẹ̀síwájú ó ti ṣe é ṣe wàláì ẹ máa wo crowd yorùbá nation ẹ̀dá ìwé wo lè ṣe é ṣe yorùbá nation ẹ máa wo crowd yorùbá nation a tún lẹ gbogbo sticker. a sì wà lọ́nà báyìí o à ń dúró de àwọn tó ń bọ̀ lẹ́yìn. à ń dúró de àwọn èèyàn wa tí ó kù lẹ́yìn. gbogbo state pátápátá ló wà ń bí àti Lagos state àtèkìtì àtọ̀ṣun àtọ̀yọ́ àtògùn àti Ondo àti Kogi gbogbo apátá la wà ń bí. inbox inbox movement movement wọ́n ti dé movement. movement movement. àwọn èèyàn ti ń padà sínú mọ́tò òun ló ń jẹ́ kẹ́rìbọ̀dì máa sáré à ń lọ wọnú mọ́tò wa ni kò sí wàhálà kẹ́rìbọ̀dì ń lọ wọnú mọ́tò ẹ̀ ọ́ ní kẹ́rìbọ̀dì padà sínú mọ́tò. Èkó for show. àwọn èèyàn ti ń padà sínú mọ́tò àwọn èèyàn tá à ń dúró dè ti dé. àfáàkọ̀ tún wà níbi ó pọ̀ mọ́tò èkó kejì rèé. èyí tó bá ń lẹ̀ ebi síkà. ní Yorùbá nation bá yarí o a ti fi mọ́tò kan block ọ̀nà pé no movement la bá bínú o la bá yarí o. àkọ́ ah, ìbílọ̀kù. tírafíkì yẹn ló mú lọ sí ẹ̀yìn báyẹn so ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ a wà ń bí fún wọn. wọ́n ti ní kó gbé mọ́tò yẹn kó lọ náà wọ́n ti ní kó gbé kó lọ náà. ní Yorùbá nation bá yarí o àwọn ti fi mọ́tò kan block ọ̀nà pé no movement la bá bínú o la bá yarí o. traffic yẹn ló mú lọ sí ẹ̀yìn báyẹn so ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ a wà ń bí fún wọn. wọ́n ti ní kó gbé mọ́tò yẹn kó lọ́nà wọ́n ti ní kó gbé kó lọ́nà. ó jọ bí ipá àti block ọ̀nà báyìí so ó ti ń block ìbọ̀ báyìí wọ́n dẹ̀ gba àwọn ọlọ́pàá síbí fún wa wọ́n ní kán wá protect wa ni ṣùgbọ́n mọ́tò tó kó wa bíi kẹrì ibi ṣe ń tò lọ báyìí wọ́n wà lọ́dà ṣáìdì náà o kẹrì ibi ṣe ń tò lọ kẹrì ibi ṣe ń tò lọ àdúgbò àwọn tó ní kán wá ṣọ́ wa ni àwọn ọlọ́pàá tó wà ń bì ṣùgbọ́n tó bá gbàbọ̀dè ànábì á bẹ́ wọn tó bá bẹ́ ànábì ó máa bẹ́ wọn ó ti yé yín jẹ́ kí n gbé lọ sí other side kẹtù wo iye àwọn ọlọ́pàá tí wọ́n wà ní other side náà wọ́n kó wọn wá ní àwọn náà dẹ̀ wà ń lé àwọn náà láwọn wá protect wa ní ọ̀hún wá jà o ẹ ti rí one two three four ẹ ti rí ọ wà lọ́dà side náà so.

ìwọ tó jòkó sílé ojú tí ẹ o. ayé o ọjọ́ iṣẹ́ oṣù ni a ò rí gbowó kàmá àjọ náà. wa tó ṣẹ̀ṣẹ̀ ń dé láti Ìbàràpá àtàwọn other state bíi Kogi ó ti ń wọlé báyìí so gbogbo wa ṣẹ̀ṣẹ̀ ń dé ni so crowd yẹn ti ó ti ń yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ènìyàn ti ń pọ̀ sí all the way from Èkìtì àkọ́kú wa bí bàbá Èkìtì wa bí gẹ́gẹ́ làwọn ti sọ. à ń mú fún báyìí lọ sí kútọ̀ nínú ìgboro abẹ́òkúta báyìí eh. kútọ̀ Street. là ń lọ báyìí a ti kúrò ní interchange ní Lagos ibadan express road à ń lọ sí kútọ̀ báyìí. ẹ lọ páàkì síwájú go park for front. D'accord, no going back. No going back. Ó pọ̀ ó pọ̀ go pọ̀ ó pọ̀ ó pọ̀ gbogbo ẹ̀ pẹ́. No going back. Charlie. Lásán wọ. Àwọn ti ṣe tán. Ìgbò Yorùbá state. Let's work on the attack. ó jọ bí ipa àti block ọ̀nà báyìí so ó ti ń block ìbọ̀ báyìí wọ́n dẹ̀ gba àwọn ọlọ́pàá síbí fún wa wọ́n ní kán wá protect wa ni ṣùgbọ́n mọ́tò tó kó wa bíi kẹrì ibi ṣe ń tò lọ báyìí wọ́n wà lọ́dà ṣáìdì náà o kẹrì ibi ṣe ń tò lọ kẹrì ibi ṣe ń tò lọ àdúgbò àwọn tó ní kán wá ṣọ́ wa ni àwọn ọlọ́pàá tó wà níbí ṣùgbọ́n tó bá gbàbọ̀dè ànábì á wọn tó bá fẹ́ ànábì ó máa bẹ́ wọn tó ti yé yín ẹ jẹ́ kí n gbé lọ sí other side kẹtù wo iye àwọn ọlọ́pàá tí wọ́n wà ní other side náà wọ́n kó wọn wá ní àwọn náà dẹ̀ wà ń lé àwọn náà láwọn wá protect wa ní òpáwọn wá jà o ẹ ti rí one two three four ẹ ti rí wọ́n wà lọ́dà side náà so. mọ́tò kan block ọ̀nà pé no movement la bá bínú o la bá yarí o. Ah, traffic yẹn ló mú lọ sí ẹ̀yìn báyẹn so ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ a wà ń bí fún wọn. wọ́n ti ní kó gbé mọ́tò yẹn kó lọ náà wọ́n ti ní kó gbé kó lọ náà. OBJ ìwọ tó jókòó sílé tó wà OBJ ti wà ń bí yìí o ọ̀pọ̀n bí bàbá ṣe wà bàbá tún wà nínú bí ní interchange láàrin Ìbàdàn Express Road ìwọ tó jókòó sílé ojú tí ẹ o. ọjọ́ iṣẹ́ oṣù ni ó rí gbowó tàbí àjọ náà pa ọgbà kọ́pọ̀. àbí alẹ́ ti fi àwa ó lè dúró. change láti wà yìí èyí ni seventeen of december twenty twenty two àwọn níta change ìbàdàn lagos ìbàdàn express road láti wà so à ń dúró de àwọn fellow member tó kù ká tó bẹ̀rẹ̀ wa.